àǹtí ẹ ẹ ti ẹ dúró náà nǹkan tó ti ẹ mú mi wá ní táìmù yìí tí mo fi ń ṣe fídíò yìí ni àwọn tó ń complain pé oko wọn kéré oko wọn kéré mo sọ fún yín pé kò ń ṣe pé bí àkókò tóbi in fact nígbà míì tí oko bá kéré ó máa ń make sense mo fẹ́ fún ẹ̀yin tẹ bá tẹ sọ́pọ̀ oko yìí kéré àwọn stars wà tó jẹ́ wípé tí oko bá tóbi gan tí wọ́n bá ṣe fún obìnrin gbogbo abẹ́ inú máa ma ta obìnrin ni mo ní star mẹ́ta kan tí mo fẹ́ recommend fún gbogbo ẹ̀yin tẹ bá rò bí oko yìí kéré wọ́n ń pè kan ní eh, swivel àwọn wọ́n ń pè ní swivel style swivel and green mi ìmọ̀ yorùbá nǹkan tó yìnbó ń pè nìyẹn báwo náà ṣe máa ń ṣe style yìí àwọn pílò kan wà pílò yẹn specifically pillow tó fi ń dóbò ni tẹ bá ti mú pílò yẹn ojú kan máa ń ga ju ìkan lọ ẹ máa mú pílò yẹn ẹ máa fi gbé ìdí obìnrin mọ́ ibi waist obìnrin sókè ẹ bá ti fi gbé ìdí obìnrin mọ́ ibi waist obìnrin sókè ẹ wá sọ pé kí obìnrin yẹn kó ẹsẹ̀ sókè kí ẹsẹ̀ ọ̀tún kó máa kàn níbi iwájú itan ẹsẹ̀ ọ̀tún kó máa kàn ní èjìká ọ̀tún iwájú itan ẹsẹ̀ òsì kó máa kàn ní èjìká òsì ábúdà bẹni pé ó fẹ́ somersault so ẹ wá òun á kó ẹsẹ̀ yẹn sókè ẹ make sure pé ẹ help ẹ ó wà still so ẹ̀yin máa wá wà níwájú ẹ̀ tẹ́yìn bá wà ní tẹ́yìn bá wà níwájú ẹ máa fọwọ́ di ẹsẹ̀ yẹn ọ̀kẹ́ sọ kẹjẹ́ kó ẹsẹ̀ yẹn wà sí ẹ wá máa do ẹ wá sọ fún pé kó fún òbò ẹ̀ láàárín kó tight muscle ẹ̀ mọ́ okó yín bá ti wọlé tẹ́ bá ti wọlé láti bẹ̀yẹn tí ẹsẹ̀ yẹn ti wà lókè tí ẹsẹ̀ ọ̀tún wà lọ́wọ́ apá ọ̀tún ẹsẹ̀ òsì wà lápá òsì ó mà láyín pọ́fẹ́sẹ̀ máa sọ́dẹ̀ ẹ̀dẹ̀ ti fi pílò yẹn gbé ibi ìdí ẹ̀ sókè tẹ́ bá ń do báyìí ó máa máa wọ akíyẹmí ara ẹ̀ ni irú tẹ́ bá fi okó ńlá ṣerú style yẹn gan gbogbo abẹ́ inú máa máa ta obìnrin bọ́ okó kékeré ó máa lọ straight sí G spot obìnrin yẹn obìnrin yẹn máa máa enjoy ẹ̀ tẹ́ rí pé kò tiẹ̀ nífẹ̀ẹ́ kẹ́ jáde mọ́ kò dẹ̀ sí obìnrin yẹn lè ní multiple orgasm gan tẹ́pọ̀ máa come bí ẹ̀mẹ́ta bí ẹ̀mẹ́rin tí ẹ̀ ní mọ̀ òun gan ò ní mọ̀ pé òun come wàá kàn mọ̀ pa ara àwọn wálẹ̀ in between ara àwọn tí ń dìde ni because okó yẹn máa máa rìn ni èyí tó fi máa máa dùn á máa rìn ni pẹ̀lú position yẹn there is another position tẹ́tú lè jẹ́ kí wọ́n ṣe ẹ lè jẹ́ kóbìnrin wà lókè kó máa doyin látòkè òun ló máa mọbi tó máa fi g-spot ẹ̀ àbí idọ̀ ẹ̀ òun ló máa mọbi tó máa fi kàn látòkè débi wípé òun ló máa máa wà in control tó lóun ló wà lókè okó yín dẹ̀ kéré kò dẹ̀ ní kò ní ṣe pé bí ó máa jókòó tó bá dẹ̀ jókòó lórí okó yẹn okó yẹn okó mi tó bá tóbi jù tóbìnrin bá jókòó lé a máa dùn nínú ni bẹ́ẹ̀ okó kékeré tóbìnrin bá jókòó lé ara máa tantalize e, a máa dùn mọ́ a máa dàbẹ́ ni pé wọ́n ń fi ìyẹ́ ẹdìyẹ rin etí ẹ̀ bẹ́ẹ̀ ló ṣe máa rí then there is another style tẹ́tú lè ní kóbìnrin ṣe yẹn tó okó yín bá kéré ẹni kóbìnrin yẹn lie down tó bá ti lie down kó lie flat kó fi kó dojú bolẹ̀ ó lè torí àti breathe ó lè gbójú sí apá ọ̀tún àbí kó gbójú sápò òsì bẹ̀ kó lie down kó fi àyà délẹ̀ kẹ́yìn wá láìtì kẹ wá sùn sí orí ẹ̀ látẹ̀yìn bọ́ ẹ sọ fún pé kó má open up kó má open ẹsẹ̀ kó tighten ẹsẹ̀ méjèèjì kó ẹ pé ibi tí ó kàn máa sí tí space máa wà níbi tẹ́yìn fẹ́ fokó sí níbi ẹ̀yìn ìdí níbi ibi tẹ́ fẹ́ fokó sí ní òbò ẹ̀ lẹ́yìn tẹ́ bá ti wá fokó sí ní àtẹ̀yìn tóun ti tighten ẹsẹ̀ tó ti fún ẹsẹ̀ ẹ̀ pọ̀ mọ́ oko yín tẹ́yìn bá ń wọlé ẹ̀ẹ̀kan ní máa wọlé jáde bẹ́ẹ̀ ṣe máa máa ṣe ni pé tẹ́ bá ẹ máa wọlé three ways ni you go in benju jia ni three way jia you go in you go up down and out tẹ́ bá ti wọnú ilé jẹ́ mọ̀ pé tẹ́ bá tọ́bìnrin ọkùnrin bá fẹ́ trust dóbò obìnrin a máa lọ in out ní ẹ wá ní ṣe in out ẹ máa wọlé ẹ máa fi okó yẹn lọ sókè rìn níbi òkè ẹ mú wálẹ̀ pàdàkẹ́ tó mú jáde tẹ́ bá tún fẹ́ wọlé ẹ ṣe máa máa ṣe ni ẹ jẹ́ kó wà nínú brain yìí you go in up down and out tí wàá pẹ̀ tí ẹ fẹ́ jáde rárá but tẹ́ bá fẹ́ jáde you go in ẹ mọ̀ bíi trusting ṣe mọ̀ pé okó kì í jáde tán ẹni jẹ́ kókó yẹn jáde tán okó yẹn máa mú idun ẹ̀ síta ẹ tún fi sínú ẹ bá ti fi sínú padà ẹ mú lọ sókè ẹ mú wálẹ̀ ẹ fi kan ojú wa ojú idun ẹ tún mú wá síta ẹ tún mú wọlé ẹ fi okó yẹn fi lọ sókè mú wálẹ̀ obìnrin yẹn máa sunkún lábẹ́ yín ni ó máa dàbí kò ní akọ̀ máa dédé sunkún kò ní rẹ́gba tó ń nà òun nǹkan tó ń gbálẹ́kùn níbẹ̀ ṣe ń do yẹn pẹ̀lú okó kékeré yẹn bẹ̀ tí okó bá tóbi tẹ́ bá ṣerú yẹn ó máa máa fa abdominal abdominal um, abdominal pain fún abdominal pain fún obìnrin yẹn gbogbo abẹ́ inú gbogbo abẹ́ inú máa máa dùn ni torí okó ti tóbi jù gbogbo abẹ́ inú máa máa dùn ni so nígbà mi tó kó bá kéré tó bá moderate ó máa obìnrin máa enjoy ẹ̀ then mo tún fẹ́ sọ̀rọ̀ nípa nǹkan táwọn èèyàn bí mi quiffin kí ojú òbò máa so ọ̀pọ̀lọpọ̀ ní nǹkan tó máa ń fà number one àwọn tó bá ní irú àwọn tó bá gé dọ̀yìn bíi fistula bíi atọ́ ti ní ó máa bíi disease bíi time tó ti ní tí wàhálà ti ṣẹlẹ̀ nígbà tí wọ́n ti gé idọ̀ wọn ó máa tó máa ní complication ó máa ń fà kí obìnrin máa fojú òbò so then there is another thing obìnrin tí anything tẹ́ bá ti fẹ́ ṣe pẹ̀lú òbò bóyá obìnrin ń wẹ̀ ni o ó fọwọ́ sójú òbò ẹ̀ ó la òbò ẹ̀ hair máa wọlé ó máa wà trapping bóyá obìnrin lọ rí dókítà wọ́n wópùn náà ẹ̀ wúrà àwọn tó máa ń ṣe smear test wọ́n wópùn ojú òbò ẹ̀ ẹ̀ máa wọlé bóyá ẹni tí ń ṣẹlẹ̀ tó bá ti involve o fọwọ́ sí ojú òbò ẹ̀ ẹ̀ máa wọlé so at that time tí ẹ̀ yẹn bá ti wà trapped in tí ọkùnrin wá fẹ́ lọ dóbò obìnrin nígbà yẹn torí tó bá fi okó sí okó yẹn máa gba space àti ẹ̀ yẹn síta òun ló máa ń fà ẹ̀ torí pé ẹ̀ try láti escape tó ti wà trapped in, sínú òbò ń try láti escape òun ló ń fà á tí obìnrin máa ń fojú òbò so nígbà míì ó tún máa ń jẹ́ tí obìnrin bó bá jẹ́ obìnrin tó ń cheat tó ní man tó ní boyfriend àbí tó ní partner tó ń cheat tó ti lè lọ dóko níta tó ti lè lọ dóko níta ẹ̀ ti wà trapped nígbà tó ti dóko ta yẹn tó bá padà wá lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n fẹ́ wá do ní ànádá máa ń fẹ́ wá do àbí ànádá ọkùnrin àbọ́kọ́ fẹ́ wá do tí òbò ẹ̀ bá ti ń so that's another way sẹ́fìlẹ̀ tí bóyá ó ti wọ́n ti fọwọ́ kan níta and ó tún máa ń jẹ́ ọ̀nà tí ẹ fi ṣe pé bíi pé obìnrin gbádùn oko dáadáa tóbìnrin bá gbádùn oko dáadáa o máa ń fà tí ọkùnrin míì bá fẹ́ do kí ojú ara máa so because nígbà tí ti do tẹ́lẹ̀ ẹ̀ tó kó wọnú ó ti wà trapped nígbà tó ti dóko ń bò mí so tí okó mi bá fẹ́ wọlé àpẹẹrẹ pé wọ́n ti rọ fáńdùlẹ̀ wọ́n ti hold ẹ̀ wọ́n ti jìn dáadáa àpẹẹrẹ ẹ̀ ni bọ̀ kò síbẹ̀ ṣe lè open òbò tí ẹ̀ lò ní trapping mi ìwá sọ wípé nǹkan tí mo sọ yìí káwọn èèyàn má dwell on it because one of the reasons tí òbò fi máa ń so ni kò ṣe pé main reason because àwọn ẹlòmíì wọn ò ní pick èèyàn náà máa pick tó bá ń dó ìyàwó wọn tí òbó bá ti bẹ̀rẹ̀ sí ní sóbà wọn á ló ti lọ dókò tà rí bẹ́ẹ̀ one of the reasons pé tóbò fi lè máa sọ ni pé tí ẹ̀ bá ti wà trapped wíyẹn èèyàn ti lọ dókò ta wípé ó wá enjoy oko yẹn dáadáa àbí wọ́n ti rọ̀ fándìlẹ̀ àbí wọ́n ti handle wọ́n ti jìn dáadáa àpẹẹrẹ pé èèyàn enjoy okó dáadáa one of the uh, eh, reasons yẹn ní òbó fi one of the reasons yẹn tí òbó fi máa ń so but àti wípé obìnrin lè máa wẹ̀ kó kọwọ́ bọ ní òbó ẹ̀ kó fẹ́ fọ́ jáde ẹ̀ máa wà attracting tóbìnrin bá lọ fún medical check up tó ń kọwọ́ bòbò ẹ̀ anything tó bá ti involve pé o ṣí òbò sílẹ̀ ẹ̀ máa wọlé o máa wà trapped ibi tó bá wá lọ tó bá ti fokó sí báyìí torí pé ẹ̀ yẹn fẹ́ escape òbò máa máa so nǹkan tó ń fà nìyẹn táwọn ọ̀n pè ní quiffin àpẹẹrẹ pé ọkùnrin gbádùn okó dáadáa ọ̀ bóyá obìnrin ti lórí nígbà mi tóbìnrin bá lọ ṣe tó bá lọ dóko níta tí kinní yẹn tí ẹ̀ yẹn nígbà tó ń dóko tán tí ẹ̀ ti wà trapped kò ní jáde ọ̀ǹtí tẹ́lẹ̀ omi bá fẹ́ do so one of the reasons ni tó máa fi ń fà á pé ojú fi ń tí òbò máa fi ń eh, tó máa fi ń so that is um, fe, eh, flat, flatulence tí òbò fi máa ń so bóyá ẹ ti bóyá obìnrin ti lọ dókòǹta ẹ ti wà trapped in kò dẹ̀ wá mọ̀ pé ibi tóun tún lọ again pé wọ́n tún sì máa dóun so tó bá fokó síbẹ̀ ó máa jáde ẹ yẹn máa jáde bóyá obìnrin lọ ṣe medical check up bóyá obìnrin lo dídò bóyá ó lo eh, dídò láti fi touch ara ẹ̀ ẹ máa wọlé so tó bá ọkùnrin bá fẹ́ fi okó sí báyìí ó máa já ẹ ìyẹn máa fẹ́ ságbọ́ta ni so àwọn nǹkan tó máa ń fà á nìyẹn tí obìnrin fi máa ń fojú òbòsó tó fi máa dàbí pé obìnrin fojú òbòsó nígbà tí wọ́n bá ń dó obìnrin lọ́wọ́ then there's another thing tí mo fẹ́ sọ gbogbo ẹ̀ wá obìnrin èmi ò mọ reason tí obìnrin especially àwọn widow nígbà tó bá ti ní ọkọ kan rí tó dẹ̀ ti lọ tó ti fọkọ míì kí ló dé tó fi máa máa rọ̀bù ẹ̀ sí rọ̀bù ẹ̀ sójú ẹni tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ it's not nice ìgbà tó ti ẹni tó bá tẹ̀ fẹ́ ṣèdárò ọkọ tó ti kú àbí obìnrin tó àbí ọkùnrin tó fẹ́ ṣèdárò ìyàwó tó kú ẹ mọ̀ sínú ọkàn yín ẹ má rọ̀bù ẹ̀ sójú ọkùnrin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ẹ má rọ̀bù ẹ̀ sójú obìnrin tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ àwọn nǹkan mi wà ti jẹ́ pé mo máa ń sọ pé ó yẹ kó báyàn kú ni obìnrin mi á fẹ́ ọkọ á gbé gbogbo ìgbésí ayé ẹ̀ past ẹ̀ tó wà irritating á máa sọ fún ọkùnrin o ti wá mọ̀ wípé psychologically ọkùnrin yẹn kàn lè rò níjọ́ kan kó kàn máa rò kó máa kínú máa bí ọkùnrin kọ́ ló dis virgin ẹ̀ gan ọkùnrin mọ̀ pé ó ní boyfriend ó boyfriend yẹn nígbà tó ń wẹ̀ ó sì máa ń wà lọ́pọlọ wọn kárí pé ìwọ tún wá fi ẹnu ara ẹ o tún fi ẹnu ara ẹ o tún sọ fọkùnrin òun ka rú òun ka òun ka àwọn ọkùnrin tó ti dú ẹ rí fún ọkọ tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ ọkùnrin obìnrin mi àwọn nǹkan mi wà tí tí ò concern ẹni tá a ṣẹ̀ ń fẹ́ tí ò concern ìyàwó tá a ṣẹ̀ ń fẹ́ kò ń ṣe gbogbo nǹkan lèèyàn máa ń sọ àwọn nǹkan mi wà tó máa báyàn jẹrà mọ́yàn nu as far as mo pé òrìnrìn dọ̀tí ò dẹ̀ ní padà lọ síbi èébì ẹ ọkọ ti kú kí ló dé tó máa máa rọ̀bẹ̀ wá ẹni obìnrin mi à máa compare ọkùnrin tó ṣẹ̀ fẹ́ pẹ̀lú ọkùnrin tí ó ti fẹ́ rí àmà ní lágbájá òde ń ṣerú ẹ̀ báyìí o kí ni gbogbo àtọmọ pé lágbájá òun ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ kù wàá ti dúró wàá remain single ò ní má rì mọ́ ò ní má rì mọ́ ìgbà tó mọ̀ wípé lágbájá ẹ tó fi ẹ lẹ̀ kò ń tìrìtì ẹ báyìí ò ní fẹ́ lòmí ò ní ṣèpàjẹ́ kí lágbájá lọ wá kúkú wájájá padà kó lọ fẹ́ra wọn bẹ́ẹ̀ tí o bá ti fẹ́ tó tẹ̀ ti fi lágbájá lẹ̀ o ti fi kazeem lẹ̀ o ti lọ fẹ́ mukaila má sọ̀rọ̀ mukaila má sọ̀rọ̀ kazeem lójú mukaila mọ́ má tiẹ̀ gbé ọ̀rọ̀ kazeem sórí mọ́ eré wo ni wà tí kazeem fẹ́ máa ṣe because at the end of the day you will just discover pé mukaila ń dú ẹ lọ́wọ́ níbi tó ti ń gbà torí o ti gbé Kazeem sórí o o wà kàkà tó máa fi ah, Mukaila ah, ah, Mukaila Kazeem ló máa dárúkọ because ọ̀rọ̀ Kazeem ti jẹ ó ti wà lọ́pọlọ ẹ̀ ó ti wà lọ́kọ̀ ẹ̀ ẹlòmíì á fẹ́ máa pe ẹni tó ń fẹ́ á dẹ̀ máa pe orúkọ ẹ̀ ẹ̀sẹ̀ níwájú ẹni tó ń fẹ́ because ọ̀rọ̀ ẹ̀sẹ̀ wà lọ́kọ̀ ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sì wà lórí ẹ̀ ìgbà tẹ́ ti fi ẹ̀sì ẹ lẹ̀ o ò ní láti wá lọ máa rọ̀ ọ̀bẹ sójú ẹni tó ń fẹ́ mú àbí kó tó wá máa sọ̀rọ̀ ẹ̀ lójú ẹ̀ o ò ní láti máa compare ibi orí dání sí làǹdí tí ò bá tẹ́ lọ́rùn má kúkú fẹ́ lòmíì tó bá ti mọ̀ pé kò sẹ́ni tó lè ṣe bí ẹ̀ ṣe má lọ fẹ́ lòmíì nǹkan tó bá lẹ̀ ti mú ẹ fẹ́ lòmíì má máa sọ̀rọ̀ ẹ̀ ṣe lójú new boyfriend àbí ọkọ ẹ ọkọ